suratul A'raf láti ibi tí a bá dé ní àná àyà thirty six àmàgbélé lónìí kọ́rọ̀. أعوذ بالله من الشيطان الرجيم والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اللهم ارحمنا بالقرآن العقيم اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة الله اللهم ذكرنا منهما ما نسينا وعلمنا منهما ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار النار هم فيها خالدون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيب أولئك ينالهم نصيب من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين شهدوا على أنفسهم أنهم كانوا كافرين بدأت ببسم الله والحمد أولا بدأت ببسم الله والحمد أولا على نعمي لم تحصى فيما تنزلا علانيامي لم تحظى فيما تنزلا فمنها صلاة الله ثم سلامه على المصطفى سر الوجود المكملا على المصطفى سر الوجود المكملا Bàdá tóbi bísímìlá ìwàlàhámúdì àwàlá. Orúkọ ọ̀rọ̀ ọlọ́run ọba, òun náà la fi fara ìjókòó wa tòní. Orúkọ rẹ̀ tó jẹ́ pé láàyè àdúró másìmì ṣe ń fẹ́lẹ̀ àdúwàlá fi sàmà. Bàdá tóbi bísímìlá ìwàlàhámúdì àwàlá. Orúkọ tó jẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá fi bẹ̀rẹ̀ nǹkan ọmọ ńlá ṣèyọrí ni. orúkọ tó jẹ́ pé bí èèyàn bá fẹ́ ṣe nǹkan kan tó pàtàkì tí ó sì ní ọjọ́ iwájú bẹ́ẹ̀yàn ọba fi bisimilayi fa rẹ̀ alábùkún ní kánni. bàdá àtúbí bisimilayi wàlà àmúdi àwàlá. anábìíní kúlò àmúrin fi báálí àwọn fi ṣá ní eh, eh. Hmm. gbogbo ohun tó bá nítumọ̀ síyàn. téèyàn fẹ́ ṣe láyé ẹ̀ lámú yàbùdá aolamu yóbùdá bìbísímìlá táwọn aforúkọ ọlọ́run fara nǹkan náà anabi ni wà abtẹ. Bàdáàtù bí bísímìláyì wàlà àmúdi àwàlà. Ó ń kọ́ ọ̀rẹ́ ọ̀bá náà láti fara ìjókòó àtàárọ̀ tí ìrọ̀lẹ́ yìí. بدأنا ببسم الله بدأنا ببسم الله والأمد أولا ألاني أمين لم توصفي ما تنازلا ألاني أمين لم توصفي ما تنازلا أرقى ọwọ́ ọlọ́wọ́ ọba èyí tó jẹ́ pé láyà dúró màsímì yìí ṣe òun fẹ̀lá kíní kan ò tó forúkọ rẹ bá forí gbárí bá sì jẹ́ pé rẹ ní nǹkan náà gbára lé tí ò gbára lé nǹkan orúkọ rẹ òun bí Ibrahim òun lọ́gbọ́yé níjọ́ tí wọ́n jù ní sínú náà tí màlẹ́kà ń sọ fún pé béèrè ntọ́ ọba tọ́ dáhùn lòun ti béèrè kan. tọ́rọ mọ̀ pé ń ta bá gbà lọ́wọ́ ọmọnìyàn tí bá ń jọ nǹkan tó bá yá yọ dàbùkù orúkọ ọlọ́run ọba òun lọ́ga jù tọ́jẹ́ pé láyà dúró másìmí ṣe òun fẹ́ra àrùdí wà láàfin sàmá ìwà wà sàmí ọ̀la ni. orúkọ rẹ̀ náà làfi fara àjòkò wa wàláhàmdè àwàlá. wàláhàmdè àwàlá. àtúwá ti ọpẹ́ síwájú. wàláhàmdè àwàlá. ọpẹ́ kọjá jótàná àríjó. wàláhàmdè àwàlá. ọpẹ́ pàwọn náà látúbára wa lórí dáadáa yìí lónìí ọlọ́wọ́ àdúpẹ́. wàláhàmdè àwàlá aláàní àmì làmútú sọ̀bí mọ́tànà zàlà lámùtú sọ̀bí máa tànà zàlà. lórí ìdẹ̀ra ìrí ọlọ́run ọba èyí tó ń ṣe. ستجدني إن شاء الله من الصالحين àti إن شاء الله من الصالحين ìyẹn ni pé mina ọba mi nínú àwọn àwọn àṣàbù rifkin ẹni tí ó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni anabi ah, suaib anabi suaib lọ bá pàdé. fatajiduni eh, insha'Allah minas salihin. a máa tú ìsàn níjọ́ míì kéèyàn ó ṣe dáadáa òun ni èyí tọ́lọ́hún lò nù suratu Hud inni uridu illa li isla. inni uridu illa li isla imastata'tu. islahu. àtúnṣe dáadáa ni mo gbà lérò sọláhùn bẹ̀yẹn yọ máa túmọ̀ ihsan nígbà míì a máa túmọ̀ tọ́à ìtẹ̀lé olè ìtọ́lọ́hún inú suratu Bakara àyà kọkànlá pé innama nahnu muslihun. nígbà tí ń sọ̀rọ̀ àwọn kèfèrí ní àbá àmúnáfìkì. amúnáfìkì. Ìdá kílẹ̀ làhùn eh. látúfsídù nà fílẹ̀ áùdì. Ṣé máa ń sọ fún wa pé látúfsídù fìlà áùdì? Ẹ má balẹ̀ jẹ́ mọ́. Kọ́lù ìnàmà nànú mùsùlùmí. Ìbalẹ̀ jẹ́ ní ní ìbalẹ̀ jẹ́ tó ṣáájú ní àìtẹ̀lé tọ́lọ́hún. Wọ́n wàá sọ pé nàmà nànú mùsùlùmí. Àwọn ilé ìsẹ̀ni tó gbẹ́rù gbọ́n tọ́ ìhù ẹni tí ń tẹ̀lé tọ́lọ́run ni wá sọlá ń ma mọ́nà tọ́ àlè a máa túmọ̀ àmánà ìnífàyàbalẹ̀ sí ni olayata ti wakana abúhù ma sọ́ọ̀lì ha. wakana ha. sọ́ọ̀lì ha ni kòndówó olowo pọ̀ mọ́ tiẹ̀ ní kò fi agbọn alágbọ̀n di obì olóbì nígbà wà láyé bàbá wa fi nǹkan lẹ̀ sáyé àwọn ọlọ́run ò ní jọ́ bàjẹ́ nítorí wípé wa ọlọ́run ní wàásù láhà ibẹ̀ ládẹ́ta tún fi yà á bẹ́ẹ̀ yẹn bá wá lè jẹ ní ire tó jẹ́ wùrẹ́ láyé àǹfààní tẹ́lẹ̀ tó pọ̀. nínú ẹ̀ òun lọ́lọ́run subhanahu wa ta'ala òun ló wí fún wa yẹn nú àǹfààní tí sọ̀láhùn máa mú wá. èèyàn níbẹ̀rù tọ́ba tiẹ̀ bẹ̀rẹ̀ rìn alikiyama a sì ní páyà tí èèyàn bá fi ṣayé kódà kéèyàn jẹ́ ní ire kọ́mọ̀ ṣiṣẹ́ re. dalilu kamalil imani ni. Allahu akbar. ìtọ́kasí gbígbàgbọ́ èèyàn gbé ni. pé. gbogbo ẹni tí sẹ́ẹ̀rí ọ̀bá sí lọ́wọ́ ẹ̀ ìgbàgbọ́ ẹ̀ ló yòrò. tó pé lẹ́sìn. kódà kàmọ́ islam kí sẹ́ẹ̀rí wà lọ́wọ́ èèyàn ọ̀ ń tọ́ka pé èèyàn dà. Allah. bẹ́ẹ̀ yẹn bá lè máa ṣe dáadáa tajlubu ni'am ọlọ́run máa fi fa ìdẹ̀ra wá fún yàn. wà tádífáwò àníkọ̀m a sì máa fi tìyà lọ. tádífáwò àníkọ̀m. téèyàn bá ń ṣe dáadáa èèyàn á sì yà jẹ. Eh, eh. níjọ́ mi yẹn lè jẹ lè jìyà sàrà wọ́n á sì mú wọ́n á sì lù. ẹ bàbá ti ń ṣe dáadáa wọ́n mẹ́yìn ọba ń ṣe dáadáa ó lè kí wọ́n lè símú wọ́n lè sílù. bẹ́ẹ̀ ni. wọ́n lè ṣì jẹ́ ọkàn rí tìgbà tí ó wà látẹ̀yìn pé kí n ẹjọ ẹ má bínú ni. àmọ̀ pé wọ́n ní. ẹjọ. àìdá náà ni. torí àdìsí ti wà anábìnrin gbogbo àti èèyàn tí èèyàn bá ti tó dúró tòun gbogbo oríkì ara sallallahu alayhi wa sallam. òun dojú tí ó fi máa ríran. ẹ dáadáa. òun de tí ẹ máa ká tí ọ̀dà débi pé ọlọ́run ti dẹsẹ̀ ó ti dẹsẹ̀ ti fi rìn ọ̀dọ̀ ọwọ́ tí fi mú nǹkan ọlọ́run fún dáadáa sí o. àmín. ọmọ ti ìyá jìnnà fún yàn ọlọ́run ní wáyé sajibu ladina amanu wa amilu solihat. wáyé sajibu ladina amanu suratu shura ni aya kẹrìndínlọ́gbọ̀n súré ọlọ́run lẹ́mi ọlọ́run yastajibu alladhina amanu. yastajibu alladhina amanu. àyà kẹrìndínlọ́gbọ̀n twenty six. a máa gbàdúrà àwọn tí wọ́n bá gbà wọ́n ọlọ́run gbọ́ á gbàdúrà wọn. wa amilu salati. tí wọ́n ń ṣiṣẹ́ rẹ̀. wọ̀yà sí hun mi fadlihi. kódà a máa fún wa ó fẹ́ pé iṣẹ́ rí a máa lékún fún yà. wọ́n sì lù. yóò sì yà jẹ yóò sì yà yóò ti jìyà tó máa pé kèémà sóun náà wà ẹja múre o bọ́lá lè máa fún yẹn ní dáadáa ṣe àpẹẹrẹ tó sì kú sórí ẹ ẹnu gbà ká pé ó ní ìtọ́sí dáadáa ó súnú làkàtìmọ̀ ni ọlọ́run ní fámánì takọ́ wa asúláhà. wa gbogbo ẹni tó bá ọlọ́run ọba tó ṣe dáadáa lẹ́yìn náà lẹ́yìn ọlọ́run ní la khawfun alayhim ìpáyà kankan bí ti wulẹ̀ kọ́ ma kò sí fún wọn nípa ibi tí wọ́n lọ níwájú wàlá wọn bí àṣàlù wọn à sì ní ìbànújẹ́ wàlàdínà kàdàbù wàlàdínà bí aya tì náà. ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá pe aya àwọn ọlọ́run nírọ́. wọ́n stakbaru anha. tí wọ́n sì ṣe gírímákàyì wọ́n ṣe gírímákàyì wọ́n gbẹ́rù gbarí wọ́n ṣe gbéraga wọ́n bọ́ lọ́hùn ẹ̀wù tóun nìkan máa wọ̀ ọlọ́run nìkan gbogbo ẹni tó ti ń bọ́ lọ́hùn ń wọ̀ pa wọ́n tì ní. wàlùkíbìrì yá wòlẹ́rọ́bì náà makhasusatun fatajannabuna wattaqa. ìròyìn ọlọ́wọ́n ọba ni òun ló ní gírímọ́káyì ló ní òun ní òun lọ́ba oníwò tómótó. ẹnìkan ọ̀gbọ́dọ̀ tún ṣe mótómótó kò tún wáá ṣe mọ sẹ́dẹ̀ ẹgbẹ́ ó tún ṣe sọ́lọ́hún. màkàsú sọtún. bá ọ bá ṣe sẹ́dẹ̀ ẹgbẹ́ rẹ gan ìyanilọ́dọ̀ ọlọ́hun. fàtàjà nàbùnà àwa takọ màkàsú sọtún fàtàjà nàbùnà àwa takọ. ọlọ́run nìkan ló dá ní. fatajanabanha wataki. fatajanabanha wataki. báyọ̀ ọlọ́run ọba ọbẹ̀ ẹ̀rú ẹ̀ ó jìnnà sí ọlọ́run ló ní níbo mi àwọn kan tún ń ṣe wáàsí ìtẹríba fún wa wọn ní táwa da máa tẹríba takun kánẹ́jìmì ọ̀dà على طبقات الماء wa رفيع على طبقات الماء وهو رفيع àlùfáà wa ọmọ yẹn ń gbéraga ọmọ yẹn ń mọtòmọtò káwá tá a máa tẹríba ni takun kan najimi kọ́dà gẹ́gẹ́ bí ìràwọ̀ láhàlì nàbìrín aláàtọ́bà kan tìlímọ́ yìí wà wà rọ̀fin. bó o sì ní táwa dọ́tà kún ká bádìrì dàbí òṣùpá ọjọ́ kẹńlá láàlì náà bìrì. alátọ́ba kọ́ tilẹ̀ máa wà wà rọ̀fin alátọ́ba kọ́ tilẹ̀ máa ń wà wà rọ̀fin. bọ́ ọ bá gbómi kalẹ̀. ọ máa rí òṣùpá tàbí ràwọ̀ nínú omi nínú abọ́tọ̀ òfìfo nílẹ̀. àkún kanájìmì. níbi ọ̀rẹ́ ra rẹ̀ lẹ́ẹ̀dẹ́ wọ́n wà rọ̀fíù bẹ́ẹ̀ ojú sánmà ló sì wà ó sì máa rí inú abọ́ lẹ̀lẹ̀. táwa dọ̀tàkún kanájìmì. làhálì nàdìrí. alátọ̀bàkà tìlímẹ́ ìwà wà rọ̀fíù. alábọ̀bọ̀kọ̀ tìlímà ìwà wà rọ̀ bí. wàlá takun ka dukani. wàlá takun ka dukani. mọ́tàbí èéfín yàlú ni bìnàbùsì yìí. yàlú bìnàbùsì yìí. ilá sọfà ha tìlí jáwé wà wà wà di. ilá sọfà tìlí jáwé wà wà wà di. wọ́n ní wàhálà tẹ̀kún kàdùn hàn. wàhálà má dàbí èéfín má dàbí èéfín. yàánú bí nàfúsì yìí. òun máa ń gbèrà aga ni ọmọ ń gbèrà rẹ̀ ga ni. jáwì. yọ máa gbèrà rẹ̀ lọ sí àwòwò bẹ́ẹ̀ bá ti dálẹ̀ kádó lẹ̀ àbẹ̀bí òkè ni wọ́n máa gbèrà rẹ̀ lọ wọ́wọ́ ilẹ̀ láti ó ní ọmọ gbéraga bí rẹ̀ wọ́lá àtàkùn kàdùnkà ni yàlú bí nàbùsì aláṣọ́fà àtìlíjà òwe wáwá wà bí ọ̀ọ́ aláṣọ́fà àtìlíjà òwe wáwá wà bí والذين كذبوا بآياتنا والذين كذبوا بآياتنا ọ̀rọ̀ àwọn ọlọ́run ọba fún wọn tí wọ́n pè é nírọ́. wàstákìbárù àníhà. ìstákìbárù àníjà bàtì ha wọ́n gbọ́ wọn ọgbà. ìstákìbárù àníhà. ṣé méjì hmm. gbogbo tí ń bẹ láyé ó ṣe ọlọ́ni wá. wa ṣùgbọ́n pín gbogbo ẹni tí ń bẹ láyé ni ó nínú wúmà dáwà láti wá rí wúmà tó lè yí istijaba àlùwúmà tí ọ̀gbẹ́rù gbẹ́rí tọgbọ́hun tọ́lọ́hun wí ọlọ́run ní wàlàdínà kàzábù bí ayatina. wàlàdínà kàzábù bí ayatina wàstákìbàrú àníhà. wọ́n ṣègbéraga àníyíjà àbàtì ha hmm. wọ́n gbọ́hun tó jìṣẹ́ sọ fún wọn wàlà àmàlì máa fi hà hmm, hmm. wọ́n ò lò wọn ò dàbí àwọn sọ̀hábà rìdíwánú lọ́ọ̀yà àléhìn gbogbo tánàbì wí fún wọn ni wọ́n tẹ̀lé bí wọ́n bá ti ń gbọ́ bẹ́ẹ̀ làwọn ń lò. wọ́n tún fẹ́ léhùn yàtọ̀ sáwa báwa bá ń gbọ́ lónìí a máa fi dágbà kásọ̀ ha bá ti ńgbọ̀ ọba ya á ṣe. òun lọ́pọ̀ lọ́dọ̀ tiwa àwọn sàábì ò rí bẹ́ẹ̀ tiwọn. àlùkò mò ń má làwọn fínà á ṣe àmúfàálù. ojú ẹsẹ̀ báwọn bá ti ń gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n máa lò wọ́n èéfì tí wọ́n dàgbà wọ́n èéfì tí wọ́n dàgbà kan ẹ̀wọ́jọ́ tí àyà ọtí sọ̀kalẹ̀. Allah tọ́lọ̀ ni wọ́n mọ́ mutí mọ́ àkọọ́lẹ̀ gbé wá wípé láàrin odidi ọjọ́ márùn kọ́ onígboro mọ̀dínà fi ń rùn fún ọtí tí kálukú ń lọ gbé ọtí tó wà lé ẹ̀ wọ́n lọ gbé dànù jẹ́ndánù pé ọlọ́run ti rí amọ̀ mu. ibà lẹ́lòmíì tó ti bá a ṣe bá mọ́ mu láyé ẹlòmíì tó ń dọ́gbọ́n mu akọ́nà ẹlòmíì wọn máa rọ́nú àgẹ́ni wọn ní kí ní ọmọ mi àlù wọn ní ká máa mọ mi àlù wà lánàá nínú owó lè rọ. ara ẹ lọ ń tàn inú àwẹ̀ àbí ẹ parí àbí kí ló ń ti ilẹ̀ kókó kú jẹ́ wọ́n rí àyígbá ní. bẹ́ẹ̀ yẹn ọba sì ti gbà ìyá ló ń béèrè torí pé wọ́n máa ní sàjáàbà. فواجب إكرامه فمن استجاب فواجب إكرامه ولمن أسوء مستقف ومهند ولمن أسوء مستقف ومهند ولمن أسوء مستقف ومهند

ọmọnísítà jáàbà gbogbo ẹni ànábì bá kọrọ ọlọrun ọba létí ẹ̀ ìsìtàjáàbà ó sì gbọ́ báwọn sàábẹ̀ ti gbogbo ọtí ilé wọn ni wọ́n dá ta mọ̀dínà wà láàrin jọ́ márùn wípé ìtọ́lọ̀ nílá alẹ́ta ètò wọn ní tàhánà sẹ́ẹ̀tì fọtílẹ̀ ni múmọ́wọ́ lọ́wọ́ sì padà ebi gbogbo ń tọ́lọ́run ní kákó ń bẹ̀ làwọn tún fẹsẹ̀ yìí délé. nùkọ́dìmù ríjìlán wọnú àákérò òkúrẹ́ ti ẹsẹ̀ kan wájú ní ti ìwájú pé tọ́lọ́run láṣẹ á sì tún máa fàmí ẹ̀yìn. àìgbàtánì wọ́n máa ní sájà bàfà wájibọ̀ ẹgbẹ̀rún. كمثقف ومهند علما أراك مثقف ومهند gbogbo ẹni ọba gbọ́ tó sì tẹ̀lé. kàmùsàkì fún wọn wájì omi ìkààmù o. kọ́bá pàlé pàdé lọ́dọ̀ ọlọ́run ọtọ́sì nítorí wípọ́ tẹ̀lé tọ́lọ́run àti tànábì ṣùgbọ́n wálé mọ́nà àṣọ kámúta kébù wà muhammadu wálé mọ́nà àṣọ kámúta kébù wà muhammadu. wọ́n sọ fún anabi bẹ́ẹ̀ péré anabi mínísítà jábà ẹni o ṣe wáàsí fún. àwa kìí ní kìrámù. ó ti dẹni àpọ́nlé lọ́dọ̀ wa. wàlìmọ́ ní àṣọ kámútàkì fún wàmú ànádù. ṣùgbọ́n wàlìmọ́ ní àṣọ kà ẹni o wí fún tí ọ̀gbọ́n ìtí ọjà tí ẹ ní mọ̀nsákì. fífún wa mọ̀ ànídùn. ìdà tí wọ́n ń ṣe nílùú Zakawa àti ètò ẹ̀sìn ilẹ̀ India òun la fi kojú ẹ̀ hmm. wà lè má náà sọ kámúsákì fún wa mọ̀ ànádùn. wà lè má náà sọ kámúsákì fún wa mọ̀ ànádùn ọlọ́run ní walladhina kadhabu ibẹ̀ láti lọ. walladhina kadhabu bi ayatina. gbogbo ẹni tó pe àwọn ayàwó ọlọ́run ọba ta sọ̀fánàbí ìwà ta ni wọ́n máa kà fún wọn tí wọ́n pè nírọ́. wàsítákìbárú àníhà. wọ́n ṣe ìgbéraga. ulaika sahabu náà. ọlọ́ni ẹ̀fín ẹlẹ́. ulaika sahabu náà. ulaika sahabu náà rihun fiha khalidun. ọlọ́run ní ulaika ashabun nar ọ̀kẹ́ ẹ̀mọye wọn ọmọ náà ni wọ́n ń fiha khalidun ibẹ̀ ni wọ́n máa gbé ṣé àmọ́ pé wọ́n gbà wọ́n gbà wọ́n ò ọlọ́run kankan wọn àgbàgbọ́ lọ́lọ́run fi nínà ni wọ́n máa gbé khalidun kọ́ta kú ọ̀rọ̀ pánú akọ́ wọ̀nà wọn jáde ńbẹ̀. àwọn tí ó wọ̀nà tí wọ́n jáde ń bẹ̀rẹ̀ sí àwọn tá a yà bí àwọn tá a yà bí ni àwọn tó jẹ́ pé sàkébàrú. anha. wọ́n ṣe gbéraga kú òun níbi ọ̀rọ̀ àwọn ọlọ́run ọ̀gbágbọ́pá. kábàbù bí tì náà. gbọ́ tí ń kírun ṣùgbọ́n kò mórí bọ́nú ẹsẹ̀ tí ọ̀wá tún bẹ́ẹ̀ ṣe yẹn inú àwọn kàbáyìí tó lè gbé èèyàn wọná yóò wọná lódiwọ̀n ẹ̀ṣẹ̀ wọn ìgbàgbọ́ tí ń bẹ lára rẹ̀ èèyàn gbé gbàgbọ́ wọ sínú náà àwọn tí wọ́n ní náà ní kèfèrí tí gbàgbọ́ ṣùgbọ́n tó gbàgbọ́ tẹ̀sẹ̀ tóun tó lè mú wọná yóò jìyà nínú náà wà pé kí wọ́n kó bí bá ń pariwo pọ̀ gan wọ́n máa wí ládùúgbò ẹ̀ ọ̀sán ọmọ pé ọmọ pé bọ̀dá ti lọ wọ́n lọ ọ̀fẹ́ lọ kí nínú bọ́yọ̀wọ̀ ìyájọ́ mi kan kí lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ wọ́n dìbò láwọn àgbẹ̀nu náà kódà nínú àdìsí wọn ni wọ́n tún kọjá ànàmí yù síwájú láfi mọ́ èyí ti tẹ ó ti tẹ wọn dé ó ti ná dénú ah. àgbélò náà dá. àwọn tọ́lọ̀ wí pé wọ́n wọ ọ́nà gbére nu láyàkùrù júnà mìnìhá hmm. wọn àjáde ń bẹ̀ o torí him wàtàkìrìbì him bílẹ̀ àyà torí wọn pa àwọn ayé alukuraanu rọ. bẹ́ẹ̀ kẹ́sẹ́ lọ́wọ́ ọbẹ̀ yẹn ti lé tún kan nínú ayé alukuraanu rọ hmm. bí ọ̀jẹ̀ gbogbo ọmọ ìyá kan náà ni. Eh, eh, ilé bí kankan bá bẹ́ẹ̀ tó o tí ì ṣe mọ̀pẹ̀ rọ. mọ̀pẹ̀ rọ o. aláníyàn pọ̀ ṣe kó o sì máa gbà pé òfin ọlọ́ni kò tí ì wá rò èmi lọ́rùn á àdúrà kọ́rọ̀ ọlọ́run là máa ṣe. ṣùgbọ́n wàá máa yí ọ̀rọ̀ ọlọ́run wọ́n máa yí po pé rárá kò lálẹ́ tó bá náà tàbí ti ń túre

èyí sì ti wọnú àwọn tí wọ́n pè ní kèfèrí ó ti páyọ̀ ọlọ́run gbogbo ayọ̀ ọlọ́run ó ti pè é rọ́nà nu òun làwọn àfáàfin máa ń gbẹdájọ́ ọrọ tálùkùránù bá mú wá wọ́n máa ń gbélé lérí wípé bẹ́ẹ̀ èèyàn bá ti pè é kèfèrí alimalumu bi dọrura fi kitab gbogbo ohun tó jẹ́ pé t'ara tààràtààrà. nínú alukoran hmm. bẹ́ẹ̀ yẹn bá ti pè ń rọ́ ó ti di kèfèrí ó wà káàfin ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn ọba pè ń rọ́ kódà bí ò tí ì ṣe tọ́gbà wípé ọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́run ló ní á ṣe é ṣùgbọ́n ọlọ́run ò tí ì fi rọ̀ ń lọ́rùn ó wà fásikù lórí tí ò tí ì ṣe òkì ni. fàkpáàsì kùsìrè ìṣá àgàfàrà làwù wà ìṣá àgàbà. bàbá wọlọ́run ó lè dáríjì. ó sì wù yóò fìyà jẹ. bàbá sì wọ ọlọ́run ó lè jẹ yà. ẹni tó lè sọ pé bọ́rọ̀ rẹ̀ ó ṣe rí lọ́dọ̀ ọlọ́run rẹ̀ kò sí tí kèfèrí lọ́hàn lọ́dájú ẹ bá ti ṣe kèfèrí sí kanu ayọ̀ ọlọ́run yọ wọ̀nà ọlọ́run tàbá wà ká wí báwo láyé ká wọ́n tún kéwòn. والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون ọlọ́run ní gbogbo wọn àṣàbù náà ọmọ aná ni inú náà ni wọ́n máa gbégbére láyà kùrùdùn náà mí ní ọlọ́run ní fọmọ́nà abdulam. fọmọ́nà abdulam mi mà ní fàrọ́ alàlọ́ yìí kádìbá. ìdájọ́ ọ̀nà lẹ́hàn lórí ó ní pé kò tí ì sálábòsí kan tó kò sẹ́nìkan tó tí ì ṣe àbòsí tó mímọ̀ ní futara alàlọ́ yìí kádìbá. bí ẹni tó dáadáa pa arọ́ mọ́lọ́hún kò tí ì sí ẹni tó ṣàbòsí tó mímẹ́ni tarọ́ alàlọ́ ìkàdìbà ẹni ó dàda pa àwọn kàdá bàbí àyà tì í. ìtọ́lọ́hún ò wí tọ́lọ́lọ́hún wí. àwọn kàdá bàbí àyà tì í. tàbó pé àwọn ohun àmì tọ́lọ́hún ana wa ta'ala àyà rẹ̀ tó sọ̀kalẹ̀ ó pè nírọ́. ọlọ́run ní wúlá ìkà yanaluhum nasibuhum minal kitab. yanaluhum yóò jẹ́ tiwọn yóò sọ̀kalẹ̀ lẹ́yìn lórí yóò yóò ọlọ́run ọba yóò jẹ́ kí nasibuhum minal kitabi nasibuhum minal kitabi nasibu wọn ìtọ́tọ́síà ọlọ́run láàjọ ó jẹ́ tiwọn ìtọ́ tọ́ sí wọn. mínàlì kìtàbì. nínú ìta àti kọ́ọ̀lẹ̀ fún wọn. Allahu Akbar. méjì òun ni àtúnà síbù ní méjì àtún kìtàbù ní méjì tá a bá túnà síbù pé ntí ó tiẹn oore àtàbúrú tá a kọ́ fún wọn. pé wọ́n ò rí láyé yọ jẹ̀ tiẹ̀ a jẹ́ wípé kìtáàbù tí ń bẹ́ ń bẹ̀ yẹn ni. torí pé ọlọ́run lọ́dọ̀ òun ni umul kitab umul kitab a jẹ́ pé lawhil mahfuz ni tá a bá sì nínà sí ibùhún ìtí tiwọn òun ni ìta àti sàdéhùn rẹ̀ ní ìyà. fún ẹni tó bá pe ọ̀rọ̀ ọlọ́run nírọ́ láyé. minal kitaabi. a jẹ pé minal kitaabi ń bẹ alukuraanu ni. Allah. tọ́rọ́ ọlọ́run ti kọ àkọọ́lẹ̀ ìyàtẹ́ni tọ́ta ko tòun ọlọ́run tí wọ́n jẹ. Allah. ó mọ̀ pé nọ̀síríbù méjìlá tu kìtàbù náà méjìlá tu. ọlọ́run ní wúlẹ́ ìkàyà náà lòun nà sí ibùkún. minal kitaabi. ní dáadáa lábùrú tá a bá kọ́lẹ̀ fún nínú lawhil mahfuz yóò máa jẹ́ tiẹ̀ bá a bá sì ní tá a kọ́lẹ̀ fún minal adhab bi qadri kufurihim lódì wọn ìgbẹ́rùgbọ́n rí ẹ̀ ajẹ́sí wípé kìtàbù bẹ́ẹ̀ alukuranu ni. hatta ìdájà àti omurusulù náà. ọlọ́run ni wọ́n máa ọlọ́run ni wọ́n máa jẹ́ bẹ́ẹ̀. Ata idaja ati رسلنا حتى جاءتهم رسلنا títáwọn òjíṣẹ́ wo fi wá bá wọn ó fi hàn pé láyé wọn ó ti jẹ òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́run wí ń bì yìí òun làwọn tá a máa rán tí wọ́n máa ṣe sábà bíi ìgbẹ̀mí ọmọ èèyàn olọ́lọ́run fi ní yàtọ̀ wà fáwọn náà hùn. yàtọ̀ wà fáwọn náà hùn. tí wọ́n pa wọ́n òjíṣẹ́ ẹ̀kú tá a rán sí kálukú tí yóò fi dé ńlá tú nàṣíbù ní ọ̀nà méjèèjì ìtọ́jẹ̀máyé ni nàṣíbù àtúní ńta akọ́ọ̀lẹ̀ fún pé ọjẹ níyà hmm. a sì tún ní dáadáa aburú tá a kọ fún pé yóò rí láyé. Mm títí ata. ìdájà tí humugusulù náà yàtàwá fáwọn ọ̀hún. títí tó di sẹ́ wa ó fi dé torí gbogbo ìdá tí zọ́rùfù ni ó sì máa ń kọ̀ lába máa mùdíyì tó bá tẹ̀lé ilẹ̀ mùdọ́rìà a rí i pé já a ti hun mú lọ́tẹ̀lé. já a ti hun. mùdíyì ni wọn sì tí ì dé yọ́ọ́ máa tu fún. àlùmùdọ́rà ìtì ń irú ẹ̀ náà ni ìdájá à la ó ní sọ pé nígbà tí àrùn sí ọlọ́run dé nígbà tí àrùn sí ọlọ́run bá dé ni hmm. torí sẹ́tì ìdámá sínú ráwọ̀ ọmọ kí o ọlọ́ni ìdájà àti wọn múrú sùlù táwọn òjíṣẹ́ wọn bá wá dé yàtọ̀ wà fáwọn náà tí wọ́n gbẹ̀mí wọn ìyẹn làwọn tá a máa rán olófinrin lẹ̀ lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn wípé gbólóhùn àṣàrà ìlú àárínú alukur'an àárínú hadith tọ́lá làáfíà nínú àwọn israeliyat àwọn tí wọ́n mú nínú ọ̀rọ̀ àwọn ọmọ israeli ní a ti rí àṣàrà ìlú alukur'an ò gbé a ìlú òfin jẹ́ pé tí wọ́n bá ń bí ọ̀rẹ́ fún màlẹ́kà àwọn onímọ̀ gbẹ̀mí má pé àṣàrà ayé yìí. ètò òwì ni malakule mọ́ọ̀tì kúlì yàtọ̀ wà fáákún malakule mọ́ọ̀tì lẹ́bí wúlò ọlọ́run ní bọ̀ wá payín màlẹ́kà kúta fi dógò tì í kò pé alukuraanu ọ̀dàkọ̀ àṣàrà èlù láti bẹ̀rẹ̀ dópin kuran ẹ̀ lẹ́yìn àdéhùn kankan tó sì fẹsẹ̀ rinlẹ̀ kankan ò gbé pásárà ìlú ni malakul mọ́tì náà ni ẹ ń wí. àtà ìdàjà tí humusulù náà yàtọ̀ wá fáwọn ọ̀hún. ọlọ́run ni wọ́n máa sẹ̀mí lọ títí dìgbà tí màlẹ́kà wọ́ bàdé wá bá wọn. kọ́ọ̀lù òjíṣẹ́ wa tá a fẹ́ kó gbẹ̀mí wọn kọ́ọ̀lù àìnà máa kùn tún. àìnà máa kùn tún tún yẹ́wọ́n náà mi dún ní là ikú lóde yìí tọ́fẹ́ pààyàn àwọn òsán yín tẹ̀ ń bọ́ tẹ̀ ń pè lẹ́yìn ọlọ́run àwọn dà sàgódà ó yẹ kó wá gbà ó lónìí kó o má fi kú. àyìnà máa kún tún tàdé òun náà mi ń dún ní láàyè. eégún tẹ̀ ń pè lọ́lọ́run yín dà ó yẹ ó gbà ó lónìí kó o má fi kú. àyìnà máa kún tún tàdé òun náà mi ń dún ní láàyè. níbo ló fi àlùkò àtọ̀ ń bọ́ sí ọyọ ọgbọ lónìí kíkú ọmọ fi pọ. àyìnà máa kún tún tàdé òun àmì ọdún nílá. ikú ló dé yìí. ọyẹ kó lè gbọ́ sọ́ba ọba rẹ tó kún sínú. àyìnà máa kún tún tàdé òun àmì ọdún nílá. gbogbo ọjọ́ ìpè lẹ́yìn ọlọ́run dà. kọ́ọ̀lù dọ̀lù àná. ó fẹ́ fi sanu máa lọ dọ́lù àná. wọ́n ti gbọ́rẹ́lẹ̀. dọ́lù àná. àárín wọn mọ́. wà ṣáìdú àlà anfusihim. annahum kanu kafirin. nítorí àwọn gan á jẹ́rìí wípé àṣìkèbèrè làwọn. torí gbogbo wọn bí wọn kúkú kiri wọn gbà pé báwo bá pè é kèfèrí ó sọ pé òun ṣe kèfèrí ìjọ tó mọ̀ pé kèfèrí ní ìjọ mọ̀lẹ́kà fún bá wọ́n ṣe ìdú àlà gbogbo ni wọ́n gbà pé torí gbà bí pa tó ń gbogbo ntẹni wá ń ṣe náà ni ó dé ìjọba fẹ́ kú ni máa rí torí gbogbo òjókòó báyìí ni máa rí. sínú rẹ ọmọ dùn níjọ àti ọba kú pàṣán àti mọ́kọ́tẹ̀lẹ́gùn náà ni wọ́n kò tì í yóò àmọ́ jàkiri pé ẹ̀dáfẹ́ mọ nọ́mbà wọn ẹ̀yin ò rí òun sì ní nǹkan. mọ̀nà bí kí n fọ̀pá tilẹ̀ wọn láwọn làṣíwájú elégúngún fọ̀pá tilẹ̀ wọn láwọn làṣíwájú kìrìsìtẹ́nì fọ̀pá tilẹ̀ wọn láwọn làṣíwájú àwọn ẹlẹ́bọ̀n fọ̀pá tilẹ̀ wọn láwọn jù wá lọ lóní gangan láò máa pa nẹ́bí làṣíwájú bìlímù mìnìnà rọ̀ ó bọ̀ wá. E. ọlọ́run ó pè kí wọ́n máa bi wọ́n léèrè. أينما كنتم تدعون من دون الله أينما كنتم تدعون من دون الله gbogbo ohun tá à ń pè lẹ́yìn ọlọ́ńdà. kọ́ọ̀lù dàlú àná. ohun tí wọ́n wí nípa àrí wọn mọ́. kọ́ọ̀lù dọ̀lù àná. wọ́n ti sọnù máa lọ. dọ̀lù àná. àwọ̀ wájú àwọ̀ ẹ̀yìn àrí wọn wọ́n ti pòórà. dọ̀lù àná. wọ́n ṣe ìdó àlá. أنفسهم أنهم كانوا كافرين àwọn náà ń wọn a máa ṣe bẹ́ẹ̀ ẹ wojú náà máa ń gbà àgbẹ̀ngbà eh. Ibrahim sọ fún wa tí wọ́n léèrè pé má fà àti Ibrahim àwọn òsáwà yìí ta ló wọn báyìí tó wọn jù tó

àkọlù ìnàkùnmá tún dọ̀lì mú. alábòsí ní lóòótọ́ sínú ẹgbẹ́ ní ẹ̀gàlà gba alábòsí ẹbẹ́ nu yín ẹbẹ́ nu ẹ̀ lábáyé. fún mẹ́nu kìsù. ẹbí tá a fẹ́ mú mẹ́nu lò ẹ wá sórí kọdù lálùkù ń dorí kọdù. àkọlù ìnàkùnmá tún dọ̀lì mú. alábòsí ní o ètò ò lè sọ̀rọ̀ alimuta ma awulahi yanti kun. sẹ́gbẹ́sẹ̀ fẹ́ẹ́ ni kò sàtúnfẹ́ pa ìtìjú mọ́ra eh. wọ́n bá dojú kọ anabi ibrahim pé. sàkọ́dí alimuta ma awulahi yanti kun. ibi wọn náà mọ̀ gbogbo sọ̀rọ̀ kí ló ní ká máa bí ẹsẹ̀. kọ́lá bàtà budu nami ń dún nílá ìmọ̀ láyà ń fáwọn kún ṣe é àwà. àwọn ẹgbẹ́ sẹ́gọ̀ ó náà wá dá wọn lóhùn ẹ wá ṣe yín tẹ̀yìn náà èyí ò a máa pè ní sùúrù kéèyàn ó mú yẹn bí tí ò ti ní àfọ̀tábùdù nàmí ń dún nílá. gbogbo ẹni tí ó pèpè lónìí mẹ́tọ́dù ọ gbọ́dọ̀ ní àwọn ọ̀nà tó lè gbà ọ̀rọ̀ àmọ́ tí ọmọ tí tí ó fi wá bọ́ ha ẹ̀rùpọ̀ ó tiẹ̀ tí wọ́n fi bọ́ ha. kọ́ọ̀là afatabudu nàmíndú nílá ìmọ̀ láyà fáwọn kún ṣe à wà láyà tó kún. kọ́lẹ̀ wọ́n ń lẹ́yìn ọlọ́run máa láyà fáwọn kún ṣe à tí o lè ṣe láǹfààní kan wàlá yàdúwò kún. tí o sì lè ṣe ń sùtá kan. ó fi ń là kún. wálì máa tá náà mi dùn láàyè àfàlà tá a kìlú. ẹ ẹ mọ̀ ní ká padà yà ká pàdé lọ́la ọlọ́run sọ àjọlá lọ́ọ́ ṣáà ọlọ́run ní kọlu dọ̀lú àná wọ́n sọ pé ó ti gbogbo ohun tá à ń sin àárín ọmọ. wà á ṣàyídú aláàbò ṣe àná òun kánú káfírí àwọn náà sì gbà pé kèfèrí làwọn alhamdulillahi rabbil alamin. wàyà fáwọnì bímọ ìdọ̀tí wà kọ́lí wàyà fáwọn kò làmú sami wàrọ̀wí wàkàtí bàwù wànábì wàwù bísàmù yìí wàkàtí bàwù wànábì wàwù. سمعي لسانك يا عبد الرشيد له جتا لما هو مرشدا في مجال العبادة لما هو مرشدا في مجال العبادة وسلامه فمنها صلاة الله ثم سلام على المصطفى سر الوجود مكملا على المصطفى سر الوجود مكملا nínú tá a fi ti síwájú. فمنها صلاة الله. Fúnma sàlámùhù. Òun la sàlátù fún aṣíwájú ẹ̀dá anábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Wàmí ni a sọ látò láàyè. Fúnma sàlámùhù. Aláìmọ́sí dọ̀bà sí ìwélé òjò dìrímù kàmílà. asefun aṣíwájú ẹ̀dá anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. ẹ̀yin asalaatu wa abẹ́lẹ́wọ̀n fáwọn tí wọn rè wá gba ọ̀nà àlùbáríkà yìí. ọ̀nà àlùbáríkà yìí. tí wọn tọ̀ wá wọ́n rè wá a ṣe oríire látara ìtọ́sọ́nà tọ́lọ́hún ṣe fún wa. tìlíkà á sáwùhùn tàdúlù àlè náà. fàǹdùú bàdàhùn tìlkàlà àbá. orúkọ dáadáa wọn náà ni ọ̀sán àbí ọlọ́run nínú àánú rẹ̀ àwọn tó ti bá kíámà ọlọ́run bá nìkẹ́ wọn. àwọn tó kù láyé lọ́rọ̀ ẹ̀mí wọn fún wa lórí dáadáa. àti tóbi rẹ. tọ́ ọlọ́run ara ọ bá a ṣe máa bí ọ náà wọ lọ́dọ̀. ìrẹ lòun fi ìmọ̀ mẹ̀dá àfi títóbi rẹ àfi bìọ́ àfi ìmọ̀ rẹ agbára rẹ àfi bẹ̀wọ̀ ọlọ́run àfi sàtẹ̀gùn. Allah mọ́sálà yìí wá sípayá ìmọ̀ rẹ fún wa. Àmín. ọlọ́run ọba à ń béèrè àlékún ìmọ̀ wá lé wa kún nímọ̀ àmín. lé wa kún lágbọ̀ọ́yé. àmín. wá fi lílo rẹ̀ fi ṣe wá lọ́ṣọ̀ọ́. àmín ibi tá a ti dúró lánàá àyà tí à bá bọ̀ òun níbi tọ́lọ́run ti ń pẹ́ ọmọ ànábì ádámà pé ìmọ̀ ya ti yánnakùn rusulun minkum. ìmọ̀ ya ti yánnakùn rusulun minkum yaqusuna alaykum ayati. ọlọ́run ní yóò wà báyìí ìmọ̀. yàtìyànàkún ìmṣàrtíyà. ìmọ̀ yàtìyànàkún kùsùlù mìíràn mọ́. ó ní ìyẹn ni pé ìmọ̀jẹ̀mú ni. Ma yàtìyànàkún kùsùlù mìíràn. Akànmú wa mọ́ akramakumullah. ká lè fi kan pamọ́ ọ̀rọ̀ wípé dájúdájú ìmáyàtì yanakum kùsùlùmí okùn. yàtì yanakum rusulun minkum. ọlọ́run yá bá ní ádámà ẹ̀yin ọmọ ànábì ádámà ìmáyàtì yanakum rusulun minkum. òjíṣẹ́ kan máa wá bá yín látara yín yakusu aleikum ayati. wọ́n máa ṣàlàyé àwọn ààyè ìmí ọlọ́wọ̀n ọba wọ́n máa ṣàlàyé rẹ̀ fún yín. famani takọ wa asilaha. ẹni bá gbogbo fún. bíṣì náà bí látara ìjìnà sí gbogbo tọ́lọ́hún lóhùn ọ̀fẹ́ wà asúláhà ó ṣe dáadáa. fàlà ọkùnrin àlẹ́yìn. ìṣe dáadáa ni ká ṣe gbogbo tọ́lọ́hún bá pani láṣẹ a máa jẹ́ sàláwù. nítorí ọ̀nà tí asọ́lá tí máa ń gbà wá nínú àlùkùránì ọ̀pọ̀. a máa túmọ̀ ìgbàgbọ́ òun lọ́lọ́run sọ ní suratu raj ọlọ́run ní jannatu adini yadkhuluna wa man sala min abaihim. jannatu adini yadkhuluna. ọlọ́run lálẹ́ jẹ́nà kan tó ṣe déédéé ń bẹ á fà kan wọ́ bẹ̀. gbogbo àwọn àbá ọlọ́run wá ní wà máa sọ àbá ìhì. sọláhà ń bẹ̀rù ọ bá kíwọ̀ pé wà ní àmọ́nà mí ní àbá ìhì. dèbí ẹ̀ ni ó ṣe. àṣetúmọ̀ sọláhà níbẹ̀ ń ìyẹn ní ìtumọ̀ nínú ìmà bíi mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n fẹ́ ni tí ó tú àlùkùránù ọlọ́mà. ọ̀kan nù ń oní wọ́n máa ń pè ní aláṣibáwù wan nazair ìmàkánni tí ẹni tí ó tú àlùkùránù gbọ́dọ̀ mà ó lè máa jọ jẹ́ gbólóhùn kan oṣo títúmọ̀ tí kọ̀ọ̀kan ó sì máa mú wá tí ó máa yàtọ̀ síra wọn. tọ́jẹ́ pé ní tó tún bì ní kó tù sọláwù ti bí ń ṣe tá a tún nu ráàdì ó túmọ̀ ìmánì. kànà tó á dì ní. nítorí bàbá tún bá pàdé nù àlùkùránì ó lè túmọ̀ òlùwù lè máa ń zílà kíkù èèyàn ga. kàmùkùmùlọ. ó ní bí ọlọ́run ti ní wà iná wò bẹ̀là àkìrátì lámínà sọ̀lì. wà iná wò bẹ̀là àkìrátì lámínà sọ̀lì wọ́n ní pẹ́lá mínàlá alínàlè mọ́nzílà yóò wà nínú ẹni tí ipò rẹ̀ ó ga níjọ́ àlìkìyàmà ipò gíga lélẹ́hùn tuntun. níjọ́ míì sọ̀lá wa tó máa tú tàtúwíyàtò lẹ̀ kálíkì kí wọ́n parí ẹ̀dẹ́ èèyàn nínú ìyẹn èèyàn a máa túmọ̀ sọ̀lá máa tú oníbi ọlọ́run ti sọ ọ́nù suratul A'raf pé la'in ataitana soliha. la'in ataitana soliha. tọ́mọ̀ òkú ti wáyé èsì sáré láti pẹ̀lú èrè níbẹ̀ ọ̀. àtẹ́sọ́ọ̀lì àbẹ̀yẹ ni àlùmùsàmù àlàkàlì. ẹni tá a parí ẹ̀ dẹ́. nàìjíríà àtẹ̀sà náà tó òfin wa náà sọ́ọ̀lì ha òfin wa lọ́mọ kan ẹsẹ̀ kan. láìní náà sọ́ọ̀lì ha. òfin wa lójú kan elétí kan. láìní àtẹ̀sà náà sọ́ọ̀lì ha lànàkù náà nàìjíríà ṣàkiri. níjọ́ mi àti máa tún máa rí kéèyàn máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ eléhùn ni ọlọ́run ń sọ nínú Suratul Qasas satajiduni insha'Allahu minas salihin. satajiduni insha'Allahu minas salihin. àti kúta tó ní àti kídírù. àti ìdọ́kùlọ̀ bá ní. nínú àná àná bí wọ́n ti dé.